الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى كتاب الصيام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصم متفق عليه وعن عمار بن ياسر رضي الله عنه قال من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم ذكره البخاري تعليقا ووصله الخمسة وصححه ابن خزيمة وابن حبان وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فافطروا فإن غم عليكم فقدروا له متفق عليه ولمسلم فإن أغمي عليكم فأقدروا له ثلاثين eléyìí jẹ́ báàbù tuntun ibi tí a fún nítorí àti fẹ́ ṣàlàyé fún wa nípa as-siyam as-siyam òun náà ní kakẹnuró kíkóró. kíkó nǹkan ró ni wọ́n ń pè ní asiyam ohunkóhun tí èèyàn bá kóró wọ́n máa ń pè ní asawm gẹ́gẹ́ bí anabi isa alayhi salam ó ti sọ fún ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ bí sáyé láì jẹ́ pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kan eléyìí tó lè bí ìyanu lọ́dọ̀ àwọn èèyàn kéèyàn pé òun bímọ láì jẹ́ pé ọkùnrin kan ọbọ̀n lájọṣepọ̀ nígbà tó ṣe pé kò kúkú lọ́kọ. báwo ni ẹnu oní ò fi sọ̀rọ̀ tẹnu yóò ní rùn àfi kó rí nǹkan kan tó lè fi kínra rẹ̀ lẹ́yìn tí ó jẹ́rìí sípò dodo ni pé kò ṣe zina ìwọ ni wọ́n ń fẹ̀sùn kàn wọ́n náà ló tún jánu pé mi ò ṣe zina o mi ò ṣe zina o. ok ó ṣe zina báwo lóyún ṣe wá dínkùn rẹ oyún yìí ṣàdédé gan mọ́yàn torí ẹ ọlọ́run bá ṣàánú rẹ pẹ̀lú ọmọ yìí ní anabi isa aleyhi salam ó ní fa imma nami na bashari ahada faquli inni nadartu lirrahmani sawma falan ukallima al-yawma insiya àyè bá a mọ̀ o. tó o bá lọ sí alábàápàdé ẹnìkan nínú àwọn èèyàn ọ̀rọ̀ wà tí wọ́n ti parẹ́ ńbẹ̀ nítorí kó ti yé tí wọ́n á bí ọ léèrè pé bolo ti rọ́mọ ẹ ọmọ ti jẹ́ láì jẹ́ pọ́ ọlọ́kọ kó sọ fún wọn pé èmi o ó ti ṣèlérí kíkẹ́nuró fún ọlọ́run ọba ẹlẹ́dàá èmi ò ní báyàn sọ̀rọ̀ lónìí mo ti ṣèlérí kíkẹ́nuró fún ọlọ́run ẹlẹ́dàá wa pé. wọn ò ní báyàn sọ̀rọ̀ lónìí mo sì lérí kíkẹ́nu ró fọlọ́ pé ní báyàn sọ̀rọ̀ lónìí gbogbo eléyìí náà ṣé imú ló fi sọ ni àbọ̀wọ́ torí pé ọ̀rọ̀ ló náà ó sọ pé falan ukallima al-yawma insiya èsì ní báyàn kan sọ̀rọ̀ lónìí tó wà ń sọ jáde ìdáhùn rẹ̀ ni pé ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kan nípa ọmọ yìí. so nítorí qarinatul hal condition tó rọ kiri ká ìyá yẹn ó ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ wà ilá yọ sọ̀rọ̀ ṣùgbọ́n tó jẹ mọ́ ọmọ yìí o ìní bẹ́ẹ̀ nìkan sọ nǹkan kan nípa rẹ̀ so eléyìí fi hàn wá pé kíkóra ró gbogbo kíkóra ró àbí kíkóríke kan ró eléyìí náà ń pè ní kíni asiyam lédè lárúbáwá ṣùgbọ́n nínú sẹ́ríyà. ó ní ṣe pẹ̀lú imsakun makhsus fi waqtin makhsus an ashya'a makhsusa biniyatin makhsusa imsakun makhsus ìyẹn ní pé kíkóra eléyìí tó dá yàtọ̀ gédéǹgbé nítorí pé kíkóra eléyìí. kúrò nídìí àti ṣe nǹkan kan tí ṣíṣe rẹ̀ kìí ṣe wọ̀tẹ́lẹ̀ ń ṣe ló wáyé látàrí wípé ẹ̀sìn ló ní ká ṣe bẹ́ẹ̀. fi waqtin makhsus lákòókò kan tá a dáyà sọ́tọ̀ àkókò yẹn fẹ̀ ó sì fún eléyìí tó fẹ̀ ó náà ní shahru Ramadan eléyìí tó sì sún òun náà ni i'tibaru kulli yawmin yawm sísàkíyèsí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ìyẹn ni pé tọjọ́ kọ̀ọ̀kan ó máa bẹ̀rẹ̀ látìgbà tí alifájàre bá ti yọ yóò sì máa parí nígbà tí oòrùn bá ti wọ̀. biniyatin makhsusa pẹ̀lú àníyàn wàyí là tí yẹn bá jìnnà sí nǹkan tí wọ́n ní ká jìnnà sí nítorí pé à ń ṣe àṣùyà tí ò bá láníyàn pọ̀ ń fi ń sin lọ́hùn ìfìyàjẹrẹ ẹni lásán ni. bákan náà àn àṣìyà makhsusa ìkóra aró yẹn ó ní ṣe pẹ̀lú pé má jẹ má mu má súnmọ́ ìyàwó rẹ̀ má jẹ má mu má súnmọ́ ìyàwó rẹ̀ má jẹ má mu má súnmọ́ ọkọ rẹ̀ tọ́. So, eléyìí báyìí òní wọ́n ń pè ní ọ̀sùyàm ọ̀sùyàm yìí báyìí rukunan min arkan islam orígun kan ni o nínú àwọn orígun ẹ̀sìn islam márùn-ún nítorí kó wá nínú àwọn ahadith pàànàbí sallallahu alayhi wa sallam ó sàlàyé níbi dá ti bí nípa alìsílám ó sàlàyé rẹ̀ pé nǹkan márùn tá a ti máa ní nínú nǹkan márùn-ún la sì ti rí sọ́wọ́mú Ramadan bákan náà àrínibi tó ti sọ jáde wọn ń bẹlẹ pé orí nǹkan márùn la mọ ìsìláàmù lé lórí eléyìí tọkàn nínú rẹ̀ bá ti yẹ gbogbo ìsìláàmù yẹ dànù nínú rẹ̀ la ti rí sọ́wọ́mú Ramadan eléyìí jẹba lábẹ́ òfin ṣẹ̀ríya má jẹ má ìyàwó rẹ̀. بنية التعبد لله تعالى pẹ̀lú àníyàn pàǹfì ń jọ́sìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa òní wọn ń pè ní asiyam a sì ti màá pípọ̀ yẹ kọ́ ma lórí ǹjẹ́ ìmú ìsúnmọ́bìnrin lásán ṣùgbọ́n a tún gbọ́dọ̀ jìnnà sí gbogbo pálapàla gbogbo sọkúsọ gbogbo òwíkówè gbogbo òrìnkúrìn gbogbo òwòkúwò gbogbo gbọ́kúgbọ́ gbogbo ṣekúṣe gbogbo ẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ jìnnà sí nítorí kọ́rọ̀ èèyàn má bàa jẹ́ كم من صائم ليس له من صيامه إلا الجوع والعطش أما بيننا ولسي الصيام تو سيسا كفو لا تري الصيام يا توسي ابي اتيون بلا سالو من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة fi an yada'a ta'amahu wa sharabahu ẹnikẹ́ni tí ó bá ti lè fi ẹ̀rí èké irọ́ pípa tí ó bá ti lè fi sílẹ̀ ọlọ́run bò bùkátà kọ́ máa jẹ́ kọ́ máa mú máa jẹ́ kó yó máa mú kó yó. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé a ní láti sọ sùyàmù wa níbi gbogbo tó jẹ́ wọ̀ níbi gbogbo tó akórira gẹ́gẹ́ bí sunna anabi sallallahu alayhi wa sallam ó ti ṣe ṣe ìkìlọ̀ fún ni nínú àwọn àdéhùn tá a kà yẹn pípé kéèyàn sọ ìjọsìn rẹ̀ yìí kó má bàa di tó pòórá mọ́ lọ́wọ́. as-siyam tàbí tá a bá lè máa pè báwọn ọ̀dà púpọ̀ as-siyam tá a bá lè máa pè ní as-siyam ń pè ní as yóò dà púpọ̀ nítorí pé àsìyàmù tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí báyìí àmọ́ gbólómì tó lè dípò rẹ̀ àmọ́ gbólómì tó lè dípò rẹ̀ torí ẹ̀ nítorí pé tó bá sọ pé àsìyàmù fasting fasting from what nítorí tó bá ti sọ àsìyàmù lédè lárúbáwá ó ti kárí má jẹ má mu má sùn má rẹ̀ ẹsùn mọ̀ pé fasting lásán lédè English náà fasting from what? òkóra aró fún kínní eléyìí kìí ṣe nǹkan tó kútu bá ti sọ àṣùyàn ìtumọ̀ rẹ̀ náà ni fasting fasting from what? so ìwà dáhùn sì ti sọ pé ààwẹ̀ ààwẹ̀ kò yé wa wàláì ààwẹ̀ ẹ̀yin Yorùbá ẹ bá ní túmọ̀ ààwẹ̀ ẹ kẹ́ ẹ ti ṣe dictionary Yorùbá tí ó fẹ́ o pé ààwẹ̀ ó dájú pé kìí sùn ní àsùnyàm tó ṣẹ̀ríà Islam sọ kìí sùn lórí ààwẹ̀ ààwẹ̀ wàláì má dìrì <laughs> pé ààwẹ̀. so tó bá sọ pé asiyam wọn làwọn gbọ́ lárúbáwá ẹ gbọ́ náà ni bẹ́ẹ̀ ṣe máa sàká sàká sẹ́wọ̀n pé ẹ̀zẹ̀kẹ́ yóò bá sọ pé kí ni ò rí ibi gbé lọ. hajj àwọn bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ń túmọ̀ rẹ̀ hajj alhamdulillah bẹ́ẹ̀ yìí ṣe rọ̀ yín lọ́rùn sí asiyam òní rọ̀ á lọ́rùn náà lọ́rùn á lọ́rùn àwọn pé asiyam ìtẹ́ ń pè láwẹ̀ asiyam títí tí ó fi yé kálukú kékeré àwọn wí as-siyam eléyìí jẹ́ agbọn abẹ yẹn nítorí pé ẹ mọ̀ pé ìgbà tí islam dé ọwọ́ á bá àwọn yorùbá ọwọ́ á dé bá àwọn láàyè ibi táwọn ń gbé wa hum mushrikun nígbà dájọ́ sẹ̀ bọ̀ sẹ́wọ̀n pé téèyàn bá wà lórí nǹkan kan ohun yòówù téèyàn lè máa ṣe láyé yìí òun náà sá léde kan táwọn náà lò yóò sá lọ́rọ̀ kan tí wọ́n ń sọ tọ́lọ́mù bá gbé kó tó bá gbé lọ sí ipò míì wọ́n try láti máa wá àwọn terminology fún àwọn nǹkan tuntun tuntun tuntun tí wọ́n ń rí nìsín àwọn nǹkan tuntun tuntun tí wọ́n ń ṣe nìsín rẹ̀ creativity ni wọ́n ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n fi ń pelé yìí ní irun tí wọ́n fi ń pelé yìí láàwẹ̀ àbí òye wa so ẹ̀yin tẹ́ dé ẹ máa wò ó ètò bá ṣe déédéé ìgbà tá à ń tẹ̀ ìjẹ́pá àwa náà dilẹ̀ ètò bá ṣe déédéé bí wọ́n ṣe ń wí àwa náà máa ṣe kí ni á máa wò ó àmì ìṣe ọba ṣe déédéé àyẹ̀wò torí kí ni túmọ̀ ọpọlọ tọ́lọ̀ fún yín kí ni túmọ̀ òye tọ́lọ̀ fún yín náà sọ pé náà ọ̀dẹ́ náà bá náà àlà umma máa bàbá ṣe ń pè láàmà pé kò burú àwọn bàbá rẹ àwọn ìwọ̀rú aṣọ tó ń wọ̀ kí ló dé tó ń wọ̀rú ètò ọ̀wọ̀ àwọn bàbá rẹ mọ́tò tó ń gun ògùn rú ẹ̀rí kí ló tó ń gùn aago tó máa fi lé bàbá mi lọ yóò túlẹ̀ kọ́mẹ́sì pé ẹ fẹ́ pa sọ̀bọ́n ni wọ́n ti wá yarí fún wọn lágbọ́n abẹ́rẹ́ tó lè yarí fún wọn lágbọ́n abòmí pàápàá tó ní í ṣe pẹ̀lẹ́ sìn rẹ̀ wọ́n ní sọ burú táwọn máa ń pè láwẹ̀ náà ni sọ burú táwọn máa ń pè ní irun náà nígbà tó ẹ pé àwọn kúkú ń ṣe ó burú torí kò ní nítumọ̀ tí sẹ̀rí àmúwa lọ́kàn rẹ̀ irun kí lẹ̀ ń rún kí lẹ̀ ń wẹ̀ mo rò ń gẹ́ tiẹ̀ báyìí lẹ́yìn náà ẹnìkan tó wá túmọ̀ ààwẹ̀ ó ní ààwẹ̀ wípé ibi tó ti wá ní àìwẹ̀ wípé àìwẹ̀ sẹ́yìn mọ̀ pé kò ṣe náà ni kò ṣe náà ni wọ́n fẹ́ sọ because gbàdán sọ wípé ààwẹ̀ fasting náà English kí ni túmọ̀ rẹ̀ wípé kò kò kò dènà sí nǹkan kan kò má ṣe nǹkan kan so àwọn náà sọ pé ààwẹ̀ lédè Yorùbá ibi tó ti originate ní àìwẹ̀ wọ́n sì lọ wádìí sí i lọ́dọ̀ àwọn mùsùlùmí that very word ọwọ́ àdìsín lọ́dọ̀ àwọn mushrikun pẹ̀lú àwọn ẹlẹ́bọ àwọn onígbogbo òòsàn kankan yẹn sẹ́nìkan bá wà kankan lọ sọ́dọ̀ wọn wọ́n máa dá a fún pé òní wẹ̀ fúnjọ́ mélòó wọ́n lè sọ pé kò ní wẹ̀ fúnjọ́ méje lórí ètùtù táwọn fẹ́ ṣe fún yín wọ́n máa pè ní ààwẹ̀ ìyẹn ni àìwẹ̀ ṣé àwọ̀ àwẹ̀ ni wọ́n ń pè ní sùyàmù nàám wọ́n yẹ káwọn ọmọ ṣèwádìí nínú èdè wa mọ̀nà kí ló dé táwọn èèyàn kọ dictionary èdè tẹbi torí kí wọ́n lè máa yanjú gbogbo orú nǹkan yìí tó bá pé de Lárúbáwá ni ní ìsìn ọ̀ kọ́dọ̀ èèyàn lè kọ tírà lórí ẹ̀ pé ààwẹ̀ ń ká pé de yo èdè Lárúbáwá wọn sọ pé ààwẹ̀ èèyàn fẹ́ analyze ẹ̀ èèyàn fẹ́ sọ bó ṣe déédéé bí wàhálà èèyàn kọ tírà tí ò ní dín sí ọgbọ̀n pages nípa ààwẹ̀ torí àwọn tíra ti pọ̀ jù tẹ́lẹ̀ ọ̀nà analyze ẹ̀ bóun ló ṣe originate bóun wọ́n ṣe sọ di báyìí so sì tọ́ so sì ṣe déédéé tí ò ṣe déédéé ìdí tí ò fi ṣe déédéé tó wọ́n yẹ káwọn náà láwọn ti ń kọ̀wé bẹ́ẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀ṣùyàm títí tẹ́ fi wá bí ààwẹ̀ ti ṣe wá tẹ́ fi fi hàn wá ká máa sọ pé kí ni ọ̀ṣùyàm ọ̀ṣùyàm yìí ọ̀ranyàn ló jẹ́ bil kitabi was sunnati wal ijma' alukur'ani tọ́ka sí pọ́nrán yẹn ni sunna anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí pọ́nrán yẹn ni alijuma ẹnu àwọn olùmọ̀ ẹ̀sìn islam náà kò lórí pé ọ̀ràn yẹn ni ẹ̀yin náà ti ma bi tọ́lọ́mọ bá ti tọ́ka sí nínú alukur'an ya ayyuhal ladina amanu kutiba alaykum as-siyamu kama kutiba ala ladina min qablikum la'allakum tattaqun ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe as-siyamu yẹn lẹ́yìn o gẹ́gẹ́ ti ṣe sí lọ́ràn yẹn lórí àwọn tó ṣíwájú yín kẹ́ ẹ lè bá àjẹni tí ó máa pààyàn lọ. وهذا بيان لعلة مشروعية الصيام لعلكم تتقون لعلكم بيان للعلة eléyìí ló ń ṣàlàyé ìdí tọ́fà tọ́lọ́run fi ṣe àṣùyàmù lọ́rùn yẹn nítorí kálíbà àtàrà rẹ̀ dẹni tí wọ́n máa ṣe kínni tí wọ́n máa páyọ̀ lọ. wọ́n lágbọ́n abọ́lé yẹn ti lè di ẹni tí ń páyọ̀ lọ́rùn látàrí pé ń ṣe ṣùyàmù ibi tí èèyàn ti lè dẹni tí ń páyọ̀ lọ́rùn ọba látàrí pé èèyàn ṣe ṣùyàmù òun náà ní bẹ́ni tó ń ṣe ṣùyàmù ti ṣe jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ti ń ṣàkíyèsí pé ń rò òun náà ni ó ti torí rẹ̀ mọ́tìlẹ̀kùn má rí jẹun òun náà ni ó ti torí rẹ̀ mọ́tìlẹ̀kùn má rí máa mú mi òun náà ni ó ti torí rẹ̀ mọ́tìlẹ̀kùn má rí wọ́ ìyàwó rẹ̀ mọ́dọ̀ nítorí pé ń bẹ̀rù Allahu Rabbul Alamin ó sì mọ̀ pé béèyàn bá rí òun kọ́ Allahu Rabbul Alamin náà rí òun téèyàn bá kọ́rú ẹ̀kọ́ yìí tó lóru rẹ̀ fún ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀njọ́ nítorí súnmọ́ jù pé ẹ̀kọ́ yẹn ó máa bá yí títí tọ́dún yẹn ó fi yípo èyàn lè máa kóra rẹ̀ níjànú níbi àti má ṣe ti ọ̀dà yóò kóra rẹ̀ níjànú níbi àti jìnnà sí tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ nítorí pé ìwọ tó o lè kó ẹ̀mí rẹ̀ níjànú níbi àti bá ọ̀sìyàmù rẹ̀ jẹ́ nígbà tó ṣe pé nìkan mi ò rí ọ yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí ọ̀jẹ̀kọ̀ tí ó ṣẹ́kù lára rẹ̀ tí wọn náà fi dẹni tí wọ́n máa ròyìn pẹ̀lú pé ìwọ náà ń bẹ̀rù ọlọ́run ọba torí ẹ̀ la'allakum tattaqun gbàtà ni má jẹun tọ́ni kò má mú mi kò má sùn má yàwó rẹ̀ èwo lọ́lọ́run fẹ́ lò nù gbogbo ẹ̀ kò sí ìtọ́lọ́run bá fẹ́ lò nù gbogbo ẹ̀ àǹfààní rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni ó padà sí wọn àti sàdédé ṣe lófin àfi nítorí rẹ̀ torí ẹ̀ yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun bákan náà sunna anabi sallallahu alayhi wa sallam ó fi hàn pé ọ̀ràn yẹn ni asiyam sawmu ramadan gẹ́gẹ́ bó ti ṣe wá nù hadith jibril qala fa akhbirni an al-islam qala akhbirni an al-islam ó ní fún mi ní ìrò nípa islam anabi sallallahu alayhi wa sallam sì fún ní ìrò nípa islam ó nípa at-tawhid nípa as-salat ó tún sọ nípa az-zakat kó tó wá sọ nípa as-siyam eléyìí túmọ̀ sí pé juz'un la yatajazza'u min al-islam abala kan ni tí ò ṣe yá dànù lára islam òun náà ni as-siyam sì sọ as-siyam ní bíbá yẹn kájọ yé wa yansarifu ila sawmi ramadan gbogbo àtàbà ti sọ as-siyam pé abala kan ni tí ò ṣe yá dànù kúrò nínú islam sùyàmù tá à ń sọ ni kí ni sọ́wọ́mù ramadan tọ́ bákan náà hadithi abdullahi bin umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam sọkòbóni alislamu ala khamsin orí òpó márùn la ma islamu lé lórí anabi sallallahu alayhi wa sallam sì sọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin ó fi àṣìyàmù ṣe ẹlẹ́karùn ó fi àṣìyàmù ṣe ẹlẹ́karùn فقد أجمعت الأمة على وجوب صوم رمضان دون ما خلاف يذكر gbogbo àlùmọ anabi sallallahu alayhi wa sallam lápapọ̀ wọn láyọ ẹnìkan sílẹ̀ ẹnu gbogbo wọn kò lórí pé sọ́mu ramadan wájib ọ̀ràn àyà ni o eléyìí jẹba tọ́ hukumu inkari wujubi siyami ramadan kí ni ìdájọ́ kéèyàn tako jíjẹ́ ọ̀ràn àyàn sọ́ọ̀mù ramadan ẹnikẹ́ni tó bá tako jíjẹ́ ọ̀ràn àyàn siyami ramadan juhudan kafar gbogbo ẹni tó bá tako jíjẹ́ ọ̀ràn àyàn siyami ramadan tó ní kìí sí islam fahuwa kafir onítọ̀hún di kíni káfíìr kọlọ́n sànù wa. limadha li'annahu ankara amran ma'luman min ad-din bid-darurah nítorí pé ó ṣe àtakò nǹkan kan tó jẹ́ pé bíbẹ̀rẹ̀ nínú Islam ó yẹ kálukú kùtù ẹ̀ bùkátà kan mẹ́rin wá lórí ẹ̀ àyàfi tó bá jẹ́ pé òun bùkátà ká mẹ́rin wá fún ọ ní ìsìnkú ilẹ̀ ti sú sí ń bùkátà rẹ̀ gba tó sopójú rẹ ọ̀fọ́ ọ̀sán pọ̀ kankan òórùn mú òórùn tààyàn lára kódà tó fi dórí afọ́jú àwọn náà mọ̀ pé kí n la wà ń gbà yẹn ọ̀sán torí ẹ̀ iná sì máa ń sọ nípa ma yu'lamu min ad-din bid-darura wípé wa laysa yasihhu fil adhani shay'un idha ihtaja an-naharu ila tó bá pé ọ̀sán tó ń bùkátà ká mẹ́rin wa pọ̀sán la wà ń gbà tá a wà lọ́sàn àjẹkẹkẹ ni ọpọlọ wàá gbà wọlé láyé yìí kò sí tọpọlọ lè gbà wọlé mọ́ àwà lọ́sàn òórùn mu kankan kan o tún ní àfikún mẹ́rin wá mínà kìtàbù ọ̀sùnà lórí pé ọ̀sán la wà yìí. tó bẹ́ẹ̀ ni ẹni tó bá ti lè kọ́ nǹkan kan tó yẹ pé ìmọ̀ nípa rẹ̀ kò bùkátẹ̀ rẹ̀ nínú sẹ̀ríyà fọwọ́ káfíìr. ẹni tá ní pè ní kèfèrí tó bá sọ pé sọ́ọ̀mù Ramadan kì í sọ̀ràn yẹn kò sí lára Islam o lẹni tó ṣe pé bákan méjì ni wọn alif wàbà alif o lẹni tó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ gba islam ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ gba islam kí ló sì máa ń pa islam tó wá sọ pé òun tó ohun islam tó ń gbà yìí òun gbà pọ́ lọ́wọ́ bá nìkan ni ẹni táwọn jọ́sìn fún ni o òun sì máa ṣe sọ́láàtì àmọ́ sèyàm kan kí nìkan wọ̀ kò tó wọn ti ẹ̀ gbà pé ń bẹ ní islam ká sọ pé ẹ̀ ń dì ó lọ́wọ́ kí láṣẹ fún un àmọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹnìkejì bẹ́ẹ̀ olè tó sùkú ti gba islam ti pẹ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ibi tó dínà gidigidigidigidigidi síbi tí òye òòrùn dé ní gbé gbogbo ibi tó òye òòrùn wà láyé kò gbé bẹ́ẹ̀ sébì kan á wà tó òye òòrùn yẹn dé ni so ibi tí ń gbé inú oko ni inú abà kan lọ́wọ́ kò sẹ́ni tí ó ṣàlàyé ẹ̀sìn fún wa bóyá ẹ̀kan láàrin ọdún wọ́n lè rẹ́ nìkan tí ń rìn kọjá tí ó sàlàyé islam fún wọn tó náà sì lọ irú bẹ̀ ní gbé ìsẹ́yìn kele yẹn tó súnmọ́ ni kọ́ mọ̀ mọ̀ kankan nípa alìsílám tẹ̀léyìn náà àní pè ní káfíìr tó bá ní sùyàmù sínú Ramadan àkó sínú alìsílám àní pè ní káfíìr òun náà ogun rẹ̀ ní káfíìr kìíní kakọ ní ma tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa tí a bá jẹ́ pé kìí ṣe siyami Ramadan ó ló ń gbà pé ń bẹ nínú Islam ṣùgbọ́n òní ṣe ń tún òròjú amádùn láàmú ó ń mẹ́lẹ́ ló ń à ní pé ń kéṣe rí o a pè ní fàásẹ́k a pè ní pòkì wa ma akthar al-fussaq fi mujtama'atina àwọn kò kí yẹn pọ́ láwùjọ àbàjẹ́ sọlọ ń gbà pé sọmù Ramadan bẹ́ẹ̀ ní Islam wàláàkín rojú ni omi ò tún sọ pé ìyàwó òun ló travel ìyàwó òun travel ó ti ẹ̀ bóńjà nígbà tí Ramadan súnmọ́ lọ́ba túlẹ̀ kí ni àlàkọ ìyàwó àti Ramadan kí ló so ìyàwó pọ̀pọ̀ mọ́ Ramadan bọ́ọ̀ bá níyàwó ọmọ ra àtẹwájẹ́ ah táwọn sọ pé tuntun tó bá ti ní àwọn kọmọsí sùyàmù Ramadan tani ó sọ bẹ́ẹ̀ fún ẹ kí làwọn ti ń ta jẹ ń ṣe ebi rú rẹ náà wọn retí eléyìí jẹba sọmù Ramadan ọlọ́wọ́n bá wa kò sí lọ́rùn àyàn àyàfi lẹ́yìn ìgbà táwọn Nabi sallallahu alaihi wasallam ṣe hijira wá sí al ní ọdún kejì lẹ́yìn hijira Nabi wa Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam ajẹ́pẹ́ sọ́ọ̀mù mélòó la Ànábì ṣe láyé kó ku kú ke kèló la ku kú gan-an rí ẹ̀dàkùn Maradona tẹ́ẹ̀ bá ń nípa Maradona kò sẹ́ni ó bu ọ kí la fẹ́ Maradona kí ni ìranù alánàbì ọdún wo la anabi kú ẹ̀rí nǹkan mẹ́wọ́

لا إله إلا الله àwọn kan sọ pé mẹ́sàn àwọn kan sọ pé mẹ́jọ ẹmú kan yóò lè sọ pé mẹ́sàn ọdún kejì ni wọ́n ṣe lọ́rùn yẹn. tí wọ́n bá sọ fún ọ pé lẹ́yìn ìgbà tí tọdún yẹn lọ tán lọ́lọ́run ṣe lọ́rùn yẹn kọ́ ṣé kò ṣeé ṣe anabi gba tọdún kejì títí dẹkẹwàá sùyàmù mélòó ló ṣe nu mẹsàn sallallahu alayhi wa sallam kí ló dé tó lọ́wọ́ bò sí lọ́rùn yẹn ní mẹ́kà torí kò ní rọrùn fún wọn láti ṣe pẹ̀lú situation tí wọ́n ń kojú lọ́dọ̀ àwọn kò fà á tẹ́pẹ́ àti ṣe sọ láti lásán ogun ni islam tí wọ́n wá ń rí ṣe ń rọrùn tó tún fẹ́ ṣe yí báyìí islam tó pẹ́ nìkan òbí ìyá rẹ̀ dá tí ó di ọlọ́nà má lọ mọ́ṣáláṣí adúpẹ́ fọlọ́n islam tó pẹ́ òbí ẹnìkan dá tó jáde ní mọ́ṣáláṣí tó nìkan wọnú mọ́tò kí lọ lọ sí ń bẹ̀ adúpẹ́ fọlọ́n nígbà tí islam bẹ̀rẹ̀ la ilaha illallah ta lẹni náà tó tó tó lè lọ sí sọ láti wájú àwọn èèyàn ní mẹ́kà tánàbí sallallahu alaihi bá lọ sí sọ láti bẹ́ẹ̀ nínú káàbà tonti kó àwọn kòfàrù kó àwọn ère sí gbogbo àyíká káàbà àwọn ère yìí jẹ́ three hundred and sixty pieces ní àyíká káàbà táni bá lọ ṣe sọ láti ń bẹ̀ àwọn kẹfìrí ọwọ́ àpèjọ wọn máa fi ṣe yẹ̀yẹ́ wọn máa fi ṣẹ̀fẹ̀ débi pé njọ́ kan ṣe sọ láti wọ́n sì lọ kó gbogbo nǹkan nú ẹran tìgbẹ́tìgbẹ́ ti gbogbo kí ní tá máa kó nú ẹran wọ́n sì kó dà lánàbì lórí sallallahu alaihi wa sallam torí kọ́ mọ́ bàtún dán wò má lọ́la kò sẹ́ni tó lè dúró dáàbò bò ànábì ń jọ́nà tí ìbá sọmọ rẹ̀ Fátímà radiyallahu anha sọláàtì náà ni wọ́n ní kí wọ́n ṣe ní ìsìn tí ò sẹ́ni tó di ọlọ́nà tó ń tan ara rẹ̀ jẹ́ oṣù lọ́fẹ́ wà lẹ́dánà ní rọrùn bẹ́ẹ̀ náà wọ́n máa wọ̀ ilé dádì rẹ̀ ni. ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n lọ sápamọ́ sílé Arqam ibnu Abi Arqam ibẹ̀ ni wọ́n ti rí sọláàtì ṣe wọ́n sì tún máa sọ any new face náà bá rí wọ́n wádìí bò ní wọ́n ti jẹ́ sí wọn náà ti gba Islam ni torí kọ́ mọ́ lọ jẹ́ pé ojú ni fáwọn kèfèrí tí ó fi wá fojú káàsì òkè wọ́n tún ti péye báyìí lágbájá náà tún ti dára wọn tàbí ẹ̀dó ti dára wọn tí ó fi wá di pé ńgbà tó bá jáde wọ́n rà mú. ṣùgbọ́n àyìn ni wọ́n ń ṣe Islam ẹ wọ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ńgbà tá nàbì sallallahu alaihi wasallam ni taani talẹni náà tó lè lọ kí alukurani sáwọn kèfèrí ilé tí kún tiẹ̀ gbọ́ Ibn Mas'ud lónìí wọ́n lù wọ́n fẹ́ pa nígbà tó débi káàbà ti ń kí wọ́n lù tí wọ́n fẹ́ pa alukurani náà wọ́n ní kí wọ́n ké lónìí tani ó mọ̀ tani ó mọ̀ tí ó nìkan ọmọ ké sáǹké ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan kan tí wọ́n fi ṣe torí pé anything tí ó result to money àwọn èèyàn kakún láyè sí sáwọnẹlẹ sọ gbogbo nǹkan owó ní dáhùn àti sọ́ńgbà alukurani ká náà wọ́n fẹ́ lọ sókè rẹ̀ fẹ́nìkan ni wọ́n bá ti ka izu mélòó ọgbowó àmọ́ kókó jókòó kó ké Qur'an ibadatan tilawata ibada èèyàn mélòó ló ń ṣe a'udhu billahi minash shaitani rajim ṣé nínú gbogbo wàhálà yẹn iná lọ́lọ́run tuntun wá sí sùyàmù rọmọdán lọ́rùn yẹn lé wọn lórí ńbẹ yẹn kò ní rọgbọ kò ní rọrùn. ìdí ni ìtọ́lọ́wọ́n bá wa li hikmatin baligha ọlọ́ ṣíṣe sùyàmù rọmọdán lọ́rùn yẹn ọlọ́ lára dìgbà tí wọ́n tó dé al-Madina gẹ́gẹ́ bí àwọn nǹkan yòókù náà nínú àwọn ṣẹ̀ríà Islam tó Madina Madina Madina Madina náà làwọn nǹkan yìí ti wá àti pé pápá gan tẹ̀wéèdì ò tí ì jókòó kí ni àwọn òfin máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí kò ní nítumọ̀ nítorí bí ẹni tó fẹ́ máa lé ni tí ò ṣe foundation tó dáa irú rẹ̀ náà ló ń ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí báyìí á rí pọ̀pọ̀lọpọ̀ ní tẹ̀wéèdì kankan wọn ò mọ nǹkan kan nípa tẹ̀wéèdì ẹ wá pé nǹkan wọn bí ṣe sàlùwàlá ẹ̀ nǹkan wọn bí ṣe máa ṣe sọ̀láàt ẹ̀ nǹkan wọn bí ṣe máa ṣe sùyàm láfa ìdàtẹ̀fì ìdárè kò sáǹfà níbẹ̀ tó tó máa ṣe gbogbo ẹ̀ náà kí ni wọ́n máa já sí àṣìdàmì ìdínú tó fi jẹ́ pé bọ́jọ́ lórí náà ni bọ́jọ́ lè máàmù náà ni òní tauhid tẹ́lẹ̀ máa ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ àṣedànù ni nítorí pé bàbá mùṣírìkì ńlá tò lẹ́yìn rẹ̀ torí pé ṣírkù ṣírkù ṣírkù ṣírkù ọ̀pọ̀ nínú nǹkan ti ń ṣe àwa sì tò lẹ́yìn rẹ̀ ló kọ pé mùsùlùmí ni khasara síbẹ̀ mọ́ khasara òfò ní àṣedànù so nítorí ẹ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ dààmú pẹ̀lú pé kí concrete kí kí tọ́ sèyáàmù Ramadan àti ribo ti ṣe jẹ́ o ó lè jẹ́ salasuna yawman ó sì lè jẹ́ tis'atan wa ishuruna yawman ó lè jẹ́ ọgbọ̀njọ́ ó lè jẹ́ ìjọ mọ́kàndínlọ́gbọ̀n a sì rí nínú tàn gbèsè ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam ibi Ramadan mẹ́sẹ̀ẹ̀sán tànàbí sallallahu alayhi wa sallam ṣe nínú gbèsè ayé rẹ̀ yìí méje nínú rẹ̀ ńlọ́jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n méjì péré lọ́jọ́ ọ̀gbọ́njọ́ nítorí pé ash-shahru thalathuna yawman aw tis'atun wa ishruna yawman oṣù ó lè jẹ́ ọgbọ̀njọ́ ó sì lè jẹ́ ìjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ṣùgbọ́n kó wá jẹ́ kí gbogbo oṣù tiwa mọ́kàndínlá ni ọmọ bùkátà wájú náà bùkátà ìfura. Hmm. torí pé àwọn kan nísìn lórílẹ̀‐èdè tiwa ń bí lágbọ̀nlẹ̀ haúsá rọ̀mọ̀dọ́nà ọ̀jẹ̀ mọ́kàndínlá ní gbogbo gbà tọ́ba kú dẹ̀dẹ̀ kọ́ dọ́gbọ́njọ́ wọn yàrí ma lọ àti rí bí rọ̀mọ̀dọ́nà tó kọjá nísìn báyìí gbogbo agidi gbogbo agidi wọn rósù lóru náà ni wọn èsì rósù lóru mo pẹ́ ń fura wọn kì í rósù lóru tí wọn bá rósù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọpẹ́ ìṣẹ́jú márùn-ún lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ márùn-ún mẹ́wàá ọpẹ́ ju mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀tún lè rí ma so àwa mà wọ́n máa rí lóru ńlẹ̀ yìí so wọ́n yàrí ma lọ tó bá kú dẹ̀dẹ̀ kọ́ pọ́gbọ̀n wọ́n yàrí ma lọ tó bá tiẹ̀ wá dájú pé mọ́kàndínlọ́gbọ̀n náà ni yọ pọ́gbọ̀n tí láti lọ́dọ̀ Yorùbá báwọn fẹ́ gbáwé Haúsá ẹgbọ́n kan mẹ́wọ́n <laughs> tọ́ nítorí di eléyìí anabi sallallahu alaihi wasallam ọgbẹ ọgbọ̀njọ́ ó tún ṣe mọ́kàndínlọ́gbọ̀n táwa ni sọmu ramadan ló jẹ́ ọ̀ràn yàn lé lórí ọgbọ́dọ̀ jẹ́ muslim fala yajibu sọmu ala al-kafir káfìrí sọmu ramadan kì í sọ̀nà yàn lé lórí o nítorí pé káfìrí ntí máa jẹ́ kíjọsìn kó lálàáfíà kó sì tiẹ̀ jọ́ra yàn kó tiẹ̀ tó dọ̀ kó tó di pé yọ lálàáfíà òun ò ní òun náà ní kíni alẹ́sìláàmù láàkín ọlọ́run pa láṣẹ pé kó ṣe sùyàm ṣùgbọ́n tó bá ṣe ọlọ́run nígbà ọlọ́run pa láṣẹ kó ṣe sùyàm ṣùgbọ́n tó bá ṣe hálata kawnihi káfìrán la yuqbal tó bá ṣe sọ́ọ̀mù yẹn nígbà tó jẹ́ káfìrí ọlọ́run nígbà ṣùgbọ́n ọ̀ràn àyàn ni lórí rẹ̀ tí ò gbọ́dọ̀ ṣe nígbà tó jẹ́ kèfèrí eléyìí ńlọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé as-salat ọ̀ràn ni lórí káfìrí as-siyam ọ̀ràn ni lórí káfìrí. الزكاة أراني يعني لوري كافري الحج أراني يعني لوري كافري الأمر بالمعروف أراني يعني لوري كافري النهي عن المنكر أراني لوري كافري الجهاد في سبيل الله أراني لوري كافري قول الحق أراني لوري كافري الأمانة أراني لوري كافري الحياة بوبون كتير من الإسلام ولكنه إذا فعل ذلك حالة كونه كافرا لم يقبل منه ṣùgbọ́n tó bá ṣe nígbà tó jẹ́ kèfèrí wọn nígbà lọ́dọ̀ rẹ̀. walau aslama la yutalabu bil i'ada wala bil qada tó bá sì gba islam a ní sọ pé kó tún èyí tó bá ṣe nígbà tó jẹ́ kèfèrí kó tuntun ṣe a sì ní sọ pé kó san gbèsè rẹ̀ ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ ni pé tó bá fi lè lọ́ọ́ kú lórí kúfùrù yẹn yóò jìyà lórí àìṣe ìmánì yóò tún jìyà lórí àìṣe furu' sharia yóò jìyà lórí àìṣe salat lórí àìṣe zakat lórí àìṣe siyam lórí àìṣe hajj lórí àìṣe jihad lórí àìṣe amru bil ma'ruf ìyá yẹn pọ̀ àbí òní pọ̀ tá à ń wí fún ọ kó fi kófóró sílẹ̀ tó ọ̀ràn rí ẹni tí ó kó yá jọ ti pọ̀ jù ọlọ́run bá sọ pé ma salakakum fi saqar qalu lam naku kí ló sọ ẹ̀yin kèfèrí ìdára náà saqar wọ́n máa dáhùn pé torí pa ìṣe sọ̀láàtì ni ẹ wò nǹkan mẹ́ o kì í ṣe torí pa jẹ́ kèfèrí lásán o torí pa ìṣe sọ̀láàtì. walam nakunu ta'imul miskin àìsí ìfáwọn aláìní ló ń jẹ wa kunna nakhudu ma'al khaidin àwọn náà sì máa wà rọ́ọ̀fù pẹ̀lú àwọn tí ń fẹ́ nu wà rọ́ọ̀fù. hatta atana al títí tí kò fi dé torí ẹ̀ àwọn kèfèrí wọn ó jìyà lórí àìṣe ìmánì wọn ó tún jìyà lórí àìṣiṣẹ́sì. ẹlẹ́kejì òun náà ni albolog sèyàmù Ramadan kì í jọ́nà yàn lórí èèyàn àfi kéèyàn ti bàlágà àmọ́sáájú kó tó di pé èèyàn bàlágà wọ́n lè máa kọ́ ọmọdé máa wọ́n lè máa kọ́ ọmọdé máa ṣe sáájú kó tó di pé bàlágà gẹ́gẹ́ bí àwọn al àwọn ará Madina nínú àwọn sàhábà tí ṣe máa ń ṣe fáwọn ọmọ wọn wọ́n máa ń sin wọn lójú kòkòrò kí wọ́n ṣe sòyàmù Ramadan wọ́n sì máa fi ẹ̀bùn wọ́n máa fi sin wọn lójú kòkòrò bẹ́ẹ̀ kesi kí wọn kàn fẹ́ bu yẹn wọn fi la wọn lójú wọn wọn fi ṣe wọn lójú kòkòrò ńgbà tó bá tó gbà tó yẹ kí wọn gbà wọn fi la wọn lójú pé èmi fún ọ. ẹn sọmkà nàbí sallallahu alaihi wasallam sọ pé la takdhib walau kunta maziha o gbọ́dọ̀ parọ́ kára kó sì pọn sáwàdà ìgbà tó ti sọ fọ́mọ pé tó o bá parí sọ́ọ̀mù tó níyì báyìí o máa fún ọ láǹṣẹ̀ tì í tó bá ti lè ṣe sọ́ọ̀mù yẹn já kíláàsì àgbẹ̀ àṣẹ̀ tì lè lọ́wọ́ ni. tọ́ wọ́n á máa ṣe àwọn ọmọ lójú kòkòrò pẹ̀lú ẹ̀bùn káwọn ọmọ lè bá pé sòyàmù yẹn mọ́ wọn lára yéé ti ṣe pé ọgbà títí dago kan aago méjì yóò a sọ pé ẹ kọjá bó bá tún di lọ́la tó bá gbarú ẹ àgbàdá ilà àti àgbàdá ilà ó di àgbàkárí irọ́ lásán kò sí àgbàdá ilà kí ni tẹ̀ ń àìlà gan-an rí kò yé <laughs> kò yé àìlà tọ́ ẹ̀jẹ̀ á kó mẹ́wọ̀n ẹ sì ọmọ lójú kòkòrò èyí tọ́kàn lè di wàhálà fún ọmọ ni pé ó ṣe lónìí ẹtún ní lọ́la yóò ṣe ọ̀túnla yóò ṣe ẹ má ẹ má dá méjì ọmọ tó bá ṣe lónìí ẹjọ́ sinmi bí ọ̀la ẹtún jọ ṣe lọ́túnla ẹjọ́ sinmi jọ mẹ́rin lọ́nà tí òfin ní kó bá àlàáfíà rẹ̀ torí pé ìwọ̀nba lọ́mọdé lè farada ìjẹ́ nígbà tó sì wà lọ́mọdé bí wọ́n ṣe ń dàgbà sí kápẹ́ lọ́dún yìí ó lè gba márùn ó lè dẹ̀ míì kó lè gba mẹ́wàá ó tún lè dẹ̀ míì kó gba mẹ́ẹ̀ẹ́dógún ó lè dẹ̀ míì kó tiẹ̀ gba gbogbo ẹ̀ ṣùgbọ́n kó má jẹ́ pé látọdún márùn náà lẹ́ẹ̀tì kì í túláàsì tójú ọmọ ọmọ apá kankankan pé kí ló dé ẹ mọ̀ pé rọmọdán làwa ní àà ọlọ́run sí lọ́rùn àyàn lórí rẹ̀ tọ́ bákan náà al-aql làákàyè ẹni tí sọmu Ramadan jọrọ lórí ọ gbọ́dọ̀ jẹ ẹni tó ní làákà ẹkọ gbọ́dọ̀ jẹ wèrè wa alayhi tí káfìrí bá gba islam ńkọ́ nígbà tá a ní májẹ̀mú àkọ́kọ́ ní islam káfìrí gba islam nínú oṣù Ramadan ó gba islam nínú oṣù Ramadan àwọn ọjọ́ tó ti lọ yún kò ní san padà àwọn ọjọ́ tó ti lọ kò ní san padà ṣùgbọ́n tí òní tá a wà nínú rẹ̀ yìí yóò kọ ẹnu ró láti ìgbà tó ti gba Islam yóò san òní nìkan padà tí Ramadan bá tán yóò sì bẹ̀rẹ̀ sí ní gbà látọ̀lá lọ. bákan náà tó ọmọ bá bàlágà ọmọ bàlágà lọ́sàn ó sì ti ń gba sòyàmù Ramadan yìí bọ̀ eléyìí tí e ṣe ọ̀ranyàn lórí rẹ̀ Ọ wá bàlágà ọ dọrọ ya mọ́ lọ́lọ́sàn yóò san ọjọ́ yẹn padà tí rọmọbọ́n bá tán èèyàn á pé sáàgó wọn fi ń bàlágà ni ọ bàlágà ó sùn níjọ́ yẹn lọ́kàn lálàá lọ́ba tọmọ ní ìsara ó náà san ọjọ́ yẹn padà tóró ti hàn pé ti yẹn lé lórí báyìí gbogbo ọjọ́ tó ti síwájú kò ní san padà ìjọ tọ́lọ̀ ní kí làákà padà sí lára yóò san padà apá kan nínú àwọn ọjọ́ ọjọ́ tí káfíìrì gba Islam ọjọ́ tọmọdé bàlágà ọjọ́ tí wèrè tọpọlọ rẹ̀ pé kò ní san padà nítorí pé àkókò tí sọ́mù rọ̀mọ́dọ́nà yẹn kọ́kọ́ di ọ̀ràn yẹn ó ti lọ yẹnni pé látòrù látòrù tó ti ẹ̀kọ́ dà níyàn lẹ̀ ó ti lọ ọ̀sán ló ń bá èyí tó fi wá lọ́kàn balẹ̀ ni pé ọ̀sán tó bá náà ara àkókò sùyàm ni torí kìí ṣe kóòrùn ti wọ̀ lọ́ba torí rẹ̀ pọ́sán padà lọ́kàn fi balẹ̀ eléyìí jẹ́ báà bákan náà ẹni tí sọ́mu Ramadan yóò jọ ọ̀ràn ẹ̀ lé lórí yóò jẹ́ ẹni tó lálàáfíà yóò jẹ́ ẹni tó lálàáfíà torí pé ẹni tí ń ṣàárẹ̀ ẹni tí ń ṣàárẹ̀ ọlọ́run ọba ò tú rẹ̀ pé lálá gbọ̀ngàdàn tí ò bá ti lè ṣe sùyàmù Ramadan kọ́sá ṣe ń túláàsì kó fi kú ọlọ́run sọ bẹ́ẹ̀ o tó o bá ti lè ṣe sùyàmù yẹn kó ṣe sùúrù ọ̀sán padà lẹ́yìn oṣù Ramadan ẹni tí ó ṣe sùyàmù Ramadan yóò jẹ́ ẹni tó wà lé kò sí lórí ìrìn àjò tí ẹni tó wà lórí ìrìn àjò tí o bá ṣe sùyàmù Ramadan kọ̀ṣẹ́ lọ́wọ́ birrukhsati akhada ìdẹ̀kùn tó lọ́n ṣe ń bẹ̀ lòún fi ṣàǹfààní yẹn kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n àti aláàrẹ̀ àti onírìn àjò lẹ́yìn oṣù Ramadan wọ́n san ní tí wọ́n jẹ padà kò bá jẹ́ pé bàálù ló fẹ́ rìnrìn àjò kò bá sì jọ́kọ̀ ju omi kò bá jẹ́ mọ́tò kò bá sì jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kò bá jẹ́ ràkúnmí kò bá tiẹ̀ jẹ́sẹ̀ ìṣòro wà ń bẹ kò sí ìṣòro ń bẹ ọlọ́run ṣe dẹ̀kun fún wa pé wọ́n lè má ṣe sọ́ọ́mù Ramadan ṣùgbọ́n wa an tasumu khairul lakum in kuntum ta'lamun kẹsẹ̀ sùyàmù yẹn ló lóore jù fún yín tó bá pẹ́ mọ́ torí pé kò sí ọjọ́ náà láyé tó lè dípò Ramadan sòkè yẹn kúkú ṣe ìgbìyànjú láti ṣe sọ́ọ̀mù Ramadan yẹn lásìkò yẹn lọ́dàjù bákan náà kọ́mọ̀jẹ́ yìí pé ìṣòro gidigidi ń bẹ fún yàn nínú sọ́ọ̀mù yẹn ni wọ́n sọ dọ̀ràn yàn léyàn lórí. arúgbó ti gidigidi ìṣòro gidigidi ń bẹ fún ọ láti sọ́ọ̀mù torí rẹ̀ miskin. Ibn Abbas ó ní tafsir yìí ó ní àlàyé o aráàfin kan bẹ́ńbẹ́ tẹ́ pé ẹ gbọ́dọ̀ fi sí tẹ́ fi gbọ́ tafsir àyà yẹn yìí wa 'ala alladhina yutiqunahu ay wa 'ala alladhina la yutiqunahu èyí tó sì lati ọ̀ràn àyàn lórí àwọn ẹni ní agbára láti ṣe sọ́wọ́mù Ramadan ti wọ́n látàrí ogbó fìdíyẹtún tọ̀hámù miskin òun náà ni ìrà padà tí wọ́n máa rárá wọn padà pẹ̀lú fífún aláìní ló ń jẹjẹ tó bá ti fún aláìní kan ló ń jẹjẹ ó ti dípò sọ́ọ̀mù ọjọ́ kan tẹ́lẹ̀ kìí ṣe pé ẹni tó bá lè ṣe sọ́ọ̀mù ẹni wọn ni kó ṣe fídíà ẹni tí kò lè ṣe sọ́ọ̀mù ìní wọn ni kó ṣe kí ni kó ṣe fìdíà. lábẹ́rẹ̀ àwọn ẹni tí wọn ò ní lè ṣe sùyàm àfi pẹ̀lú pẹ̀lú wàhálà gidi òun náà lóbìnrin tó lóyún àti obìnrin tí ń rema àwọn eléyìí wọn lè ṣe sùyàm ṣùgbọ́n pẹ̀lú ìṣòro tọ̀gà pàápàá jùlọ tóbìnrin bá ń bẹ̀rù lórí ara rẹ̀ kí nǹkan lè ṣe o tó bá ṣe sùyàm pẹ̀lú oyún yìí pẹ̀lú pọ́nrẹ́ máa yìí àbí òun ò bẹ̀rù pé nǹkan ó sì òun ẹ̀rù ń bò ń fọ́mọ tó ń rè ẹ̀rù ń bò ń fọ́mọ tó wà nínú òun pé nǹkan lè ṣe sòtírù nǹkan ọ̀kanu méjì bá ṣẹlẹ̀ àwọn obìnrin tí ń rè ma àti obìnrin tó lóyún wọ́n lè má ṣe sọ́mọ́ ṣùgbọ́n àwọn san àwọn yẹn padà ní o wọ́n sọ síyàmù yẹn padà ní ọ̀rọ̀ pé bóyá ẹ wọ́n máa ṣe fídíà wọ́n á gbẹ fídíà ọdún méjì wà lọ́rùn rẹ̀ ọ̀tọ̀ọdún yìí tún kò sí fídíà kankan wà á san gbogbo síyàmù yẹn padà ní eléyìí lè tọ́ dọ́gba jù. Ibn Abbas radiyallahu anhuma òun rí i pé àwọn obìnrin tí ń rema àwọn obìnrin tó lóyún ó fi wọ́n ṣe déédéé pẹ̀lú àwọn arúgbó yìí pé gbogbo wọn máa ṣe kíni fídíà ṣùgbọ́n wọn ò jọra wọn fífi àwọn tí ń rí ma àtàwọn tó lóyún fi ṣe déédéé pẹ̀lú àwọn arúgbó qiyasun ma'al fariq ìfọ̀rọ̀wérọ̀ ni tó níyapa wọn ò jọra wọn ìdí ni pé arúgbó ní ti ń sa arúgbó kò ní kú o kò ní kú o sàárè náà ni ṣùgbọ́n obìnrin tó lóyún ọ̀ọ̀ tó bá ti bí ma ṣe bó ti tán obìnrin tí ń re ma tó bá ti bọ́mú lẹ́nu ọmọ ṣé bó ti tán torí rẹ̀ àwọn méjèèjì yẹn àwọn jọ aláàárẹ̀ ni ọlọ́wọ́n bá ti sọ nípa aláàárẹ̀ wípé fa'iddatun min fa'iddatun min ayyamin ukhar ẹ̀ẹ́sán padà lẹ́yìn Ramadan ẹ̀ẹ́sán sùyàmù yẹn padà lẹ́yìn Ramadan torí rẹ̀ ló ti jẹ́ pé tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ onípò lóyún àti ẹni tí ń re ma wọn á san sòyàmù yẹn padà ní kò sí fídíà kankan kódà gan tó bá ti lágbára àti san tọwọ́ akọ̀ láti san tó tún lọ lára tí rọmọbọ́nà mi fi dé kìí ṣe sísan sòyàmù yẹn padà lásán ní ọ̀tanràn rẹ̀ yóò tún máa fáláì nìkan ló ń jẹ pẹ̀lú sísan padà wípé fífi falẹ̀ tó fi falẹ̀ yóò tún fi oúnjẹ kún sísan síyàmù yẹn padà tó bá wá jẹ́ pé torí ti ẹnìkan ni òṣèṣe síyàmù torí ti ẹnìkan ni òṣèṣe síyàmù kìí nítorí ọmọ báyà nítorí pé ó lóyún àbí ń re torí tara tiẹ̀ ni òṣèṣe síyàmù síyàmù yẹn lásán ni ó san padà torí tọ́mọ ni òṣèṣe síyàmù láì jẹ́ pọ́ lọ lára yóò san yẹn padà pẹ̀lú fífá láì ní lóúnjẹ eléyìí lọ́dọ̀ gbàdúrà.

ṣaharu ramadan ilé ìjọba lẹ́yìn eléyìí ambukata na ṣàkíyèsí àwọn hadith tí nínú gbogbo báàbù kọ̀ọ̀kan nítorí pé àwọn hadith tí wọ́n mú wa yẹn wọ́n ṣẹ̀ṣà gidigidi ni lọ́nà tó ṣe pé téèyàn bá nímọ̀ nípa ọ̀kọ̀ọ̀kan wọn ní báàbù kọ̀ọ̀kan. sèyàn ti ní mà nípa báàbù kọ̀ọ̀kan nù àwọn nǹkan tó jẹ́ pé kò sí máma nípa báàbù kọ̀ọ̀kan òun náà làwọn hadith tí wọ́n mú wá ní báàbù kọ̀ọ̀kan sọ ẹjẹ́ ajé adúró lónìí lórí ètò àti sọ yìí á bẹ̀rẹ̀ pẹ̀lú hadith Abi Hurayra radiyallahu anhu tó jẹ́ hadith alákọ̀ọ́kọ́ tó jẹ́ hadith alákọ̀ọ́kọ́ ní báàbù yìí eléyìí ti ń sọ fún wa nípa bó ti ṣe yẹ ká máa pàdé oṣù ramadan kí ni ò sì yẹ ká máa fi pàdé oṣù ramadan abẹ́lẹ́ wọn bá wa kó ṣàánú wa kó ràn wá lọ pẹ̀lú kó fún wa ní ìmọ̀ alálùbáríkà kó ràn lọ lórí àti tá à ń bá máa ṣe wà o kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí gbọ́rọ̀ tí ìfẹ́ tó dáa jù nínú rẹ̀ ṣe wà o subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.